Hello everyone, welcome to Tony Talks. Ìyá àwọn ayé wọ́n wà ń ta Àbíkẹ́ Jagaban. Ó ti ẹ̀ sọ pé bo làwọn ọmọ ń wà tí kò sí wọn kọ̀ọ̀kan ní lórí show. Ìpè bo síbi tó ti ń ṣe fracas làwọn ọmọ ń wà nígbà tó ń fẹ́ ṣe Christmas giveaway. Ó yá ẹ̀yin ọmọ ayé return back to the show màmá yín. Ẹ̀yin ọmọ ayé ẹ̀ return back màmá yín ń pè yín. Thank you for watching Abike Jagaban. Thank you for watching Tony Talks. Till I will see you in my next video. Stay safe. Stay blessed. I watch. I love you all. Bye. Just like it or not. So do with it in your heart. That's how it's gonna be because àwa báyọ̀ jàǹbí dáadáa là ń You náà. Ní ìtẹ̀wọ̀ ara ìjà bóyá gbà tí ẹ ní. Ọ̀rọ̀ àwọn gbénú mi gbà mí wọn kò há. Á dàbí kí n foko ọ̀rọ̀. Wọ́n sọ pé àwọn wo. When you are fighting someone you don't know It's different from when you are fighting someone that you know, you know they are what, you know what they are what and in entirety. So what's the point? It's just more like you're ridiculing yourself, but ẹ̀kọ̀ nǹkan bẹ́ẹ̀ mo máa ń sọ fún ọ pé tẹ́lẹ̀ ẹnu bá wọn èmi náà ṣe kán lè mọ̀ pé ọ̀rọ̀ ń bẹ́ńlẹ̀ dáadáa èmi àkọ́mọ́ òfókò bá wọn ṣe rí wọn sì hmm? It is enough for them to get angry. Just like that girl's um, kí lórúkọ ọmọ tí mo ṣe dárúkọ yìí sí she was even telling me in her chat she said Abike let me tell you after they always bundle you in I can bet you you can never ever become one of our queen our wife our whatever in Ife and she said I was abusing one of her use and dump <laughs> mentor so I said no don't bother to bring me in. You see that my own space that you think am mine. Dash that girl. Don't bother to give me. Tell her I say she can go and rape me. D. I dash her. Mm. Make it happen for her. Actualize it. I can be very naughty if I want to. But then, just this. She okay. She okay, seriously. and I have a party to attend. Let me show you my, they made me a robe. Okay. Okay. This is part of the, part of the invitation. Part of the invitation. QHJ. they made me a robe. So we are going to the party. Hmm? It's a whole box. of invite wow invite yẹn lè kú it's invitation no. this is invitation invite invite Oh ah, lè kú ó lè so we are getting getting ready me and Toxity we've got Paris to attend alone pattern online, li line up. But I will, I will pick a few that I can just attend, just a few. Just a few. I don't even like to go out at all in winter time. So if you should see my face briefly, ah, thank God. Allah will lock I hate winter. I hate cold. God Mujiman Salo most times in about this time there. But this month, I'm still here. BC Wise, do you want to come? Why are you asking me? You expect me to disclose my location to you online? Mm, not because of anything. Do you, do you think I will now tell you, okay, BC Wise, we are going to run for do meet me up in Leeds, meet me up in... No, no, no, no way. Hmm? I'm not a regular person. So I'm not to do that online. You know what I mean? okay so ẹ máa bá wa share kínní as much as bó Bukola messi i love you ẹ̀yin ọmọ ayé ṣe ẹ̀ online ni are you not online tẹ bá online ẹ náwó yín sókè kí n ti rí yín náà ó jọ pé online ẹ̀ online our teammates are not here ẹ̀ sí bí kò jọ pé wà ń tẹ bá wà ń bí ẹnà ọwọ́ yìí sókè torí ó lè jẹ́ bí kan tó ti ń ṣe fúrákàsì lẹ́tì lọ́n yọjú wòjà sí yọ́n fi fúrákàsì ṣe yìí nìkẹ́ ṣàmọ́ wòjà ṣá kí ló dé ṣé ẹ̀ sí ń bí ni AJT members ẹ wà ń bí ẹ dáhùn ẹ ṣe àṣọ ẹ náwó yín sókè ẹ invite àwọn ọmọ ẹgbẹ́ pa wà bí wọ́n ti ẹ̀ invite wá ṣé wọ́n fìjà ṣe yín ṣé fìjà bí ni yín ni bẹ́ẹ̀ bá gbọ́ ẹ fúrákàsì sí ẹ̀ ń rọ́ lọ nìyẹn ni. Yeni even amoti ti gbọ́dọ̀ pé energy yín Rose Abedo, I don't know what is wrong with our notification, but what I advise people to do is unfollow and follow us again when you unfollow you now click follow freshly again you know just more like you're refreshing your phone so you unfollow and follow unfollow and follow i do that to some people when i don't get to see their notification i unfollow and then i follow kí ló dé tó jẹ́ pé bí ìtẹ́ bá gbọ́n sí mo sọ pé kinní kan get in here mo jẹ́rìí yín ẹ ti rí ìyá yín ni ẹ pé hey this is the Tasha that we know ah, ah ẹ fẹ́ fi jà pààyà yín ni ẹ náà ń ọdún lọ sópin o bàbá rere ohun tí yóò mú mi yẹ̀ṣẹ̀ o má jẹ́ kí n rí má jẹ́ kó ṣẹlẹ̀ sí mi o bàbá rere má jẹ́ ń bá wọn ṣorí burúkú má jẹ́ ń bá wọn wọṣọ ìjà o ogun rọjú jẹ́ kí jíjẹ wà níbi tó máa ṣòro má máa jẹ́ kó ṣẹlẹ̀ sí mi lọ́dún tuntun dàbọ̀ lọ́rẹ́ mi dàbọ̀ ah this is my prayer point. ọlọ́run go sọ pé tó bá jẹ́ ìka kékeré rẹ ni ó mú ẹ dẹ́ṣẹ̀ gé kúrò kò síjà ní ọdún tuntun náà rẹ mi ah, i'm a queen. ó máa yà àwọn èèyàn lẹ́nu gan tó bá rí mi with my finesse like oh, don't tell us she's the one we saw honey. Yeah. There is always a first action to call for a reaction. That is what makes me so original. I don't pose. I don't pretend. I don't falsify my, you know, character in the presence of people. No, I won't. I won't wear another person's character because I want to make you happy. When I feel, like fuming, I feel seriously when they step on my, you know, toes, and I don't feel like letting them go. Because you know, at times you need to serve them a dose of their own venom for them to feel what they are doing to you. When you don't do, that, that's how to deal with bullies. Confrontation. Doing times three what they do to you back to them. If you can, then they will sit back and move away. If you free them, then what do you think they're going to do? They will go and recruit and come back in numbers to pounce on you. With everything they've done to me, if I've not been brave, if I have not been courageous, if I've not been steadfast in this cause, they would have buried my enemy long, long, long ago. Forget it. If not for God, if I hadn't faced them back, if I had not, you know, served them back hot, hot, hot, they wouldn't back off. Why do you think they have to gang in five, four, three, ten, even ten at times? Ask our my fans here. They even gang up in tens. At some point, they were almost ten. This one would do show in the morning, another one would do in the morning, another one in the afternoon. They may be like three in the evening. One shame or journey. People that I have never offended. What do you think they are aiming at? Eh? To bring me down, we shouldn't even be looking this pretty anymore. with what we have gone through if not for God. But eventually, you know, but what we change we change our approach to things. You know, me personally, I changed my approach to things. I also changed my presentation. I try to be more patient, more calm, more, you know, um, um, how do I put it, assertive what do I want? How do I put myself together? How do I chase my goal that you know without allowing these people to disturb me, to to to to to distract me, to make me lose focus? Because aside horse fighting the no in cause, I'm sure you all know that we do so many other more, you know, um um um um uh, how do I say more beautiful things. Let me put it that way you know, just like our charity, like other things that we do, we do entertainment, we encourage people, we motivate. If we get distracted, they won't allow us to do other things that are actually, you know, very useful for the general public. Mm? They won't allow us. But, you know, don't free bullies. If you ask me, don't free them. Whether now on top of IGO, anywhere, when you know you sit down your own jeje, now them come meet you. Omore won't leave by anyhow. cybergbasgbos wọn fèpè bá wọn ṣeré tán bá fẹ́ pè wá lẹ́yọ kan gbé lọ fún wọn níbi fifty tó bá dẹ̀ ti dá wọn náà dojú ẹ̀ leave them because they are gutter breed naturally they are gutter breed when they are gutter breed I tell you they will never get tired even if they get tired you know you know at your own zone they will still go to somebody else's zone wèrèwèrè wọn ràn wọn lọ́nà máa ṣe káàkiri gbogbo ibi tó bá dé bẹ́mọ́ dé bẹ́mọ́ tọ̀hún but when they come to you make sure you don't free them don't free them don't spare them <laughs> spare them they will go and recruit and come back for you that's just it anyway that is that ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹyọ́mọ ag team. lọ́wọ́ Yéṣu kì í ṣe thank you Kẹ́hìndé thank you <clears throat> thank you so now oh, my connection is slow it's a little bit slow slow slow okay and yet let's let's let's talk about um let's talk about um who is this one who pinned the comment who is this one Ade law oh, this name yeah i think yeah you have to fight bullies back get encouraged do what you have to do and don't go bullying anyone either you see that this is one thing about me look at since when i've been i've been on this on this on this um platform There's one thing I always say. I say, if I don't do it right, I should have been probably invited by the police, get caught or arrested one day. When that girl, um, Kileman Pomoyelu Kili, you saw her bragging recently that, Abike, you brought out my news teacher. I'm coming for you. You are going to court. What did I say? I proudly say, go. Do me a favor of suing me for once. At least try, sue me. I should have received the letter by now, isn't it? It's been over one month. Because I have a case to prove and to present. Because I know I don't first go to these people. I will never do anything to hurt anyone. But why do you expect me to be quiet each time you come for me? You just want me to be quiet. Táwọn yálàyà anybody ọba lápọ̀ngọ́ bá rán yàn síyàn. Ẹ máa sọ fún wọn pé ẹ mọ̀ pé kò ń ṣẹ̀ràn rírọ̀. And that's why they have to pass it to each other. When this one finishes in the morning, this one will take over. I am not one woman that èèyàn ẹyọ ọkọ méjì mẹ́wàá máa sọ pé oh we are coming for you and it will happen. No, they have to come as a community. And even as a community, the Bible even said that when they come in one, they shall be scattered a million folds. That's how they go. Hmm? Oh, that's the lady they bullied that she's Layo Harry. Oh, yes. Okay. Okay. I know her. I yes. I've seen the I understand now. You know, so tó bá wá lẹ́yọkan ẹ má jẹ́ kán pé lọ́pọ́n tún ká lọ you think they are not feeling it too but they can't change species tí wọ́n ní that's what they are created to do to cause havoc to cause calamity to cause catastrophe to cause disaster they are a menace they are menace to the society so what can we do isn't every time we'll be shouting shouting raising our voices just because of some nuisance there so we'll continue to run the no cyberbullying you know, of course, we're not going to leave the field for anybody. But then let's talk about Christmas now. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Christmas. Christmas is dé. Ẹ share kíni ẹ túbọ̀ máa bá share dáadáa. A lot of people don't know we're online, so continue to tag, tag, tag and invite. So like what do you think we should do for Christmas? I think I may have to start calling out some of the AJT members for your contribution. I think that's what I'm going to be doing now. I'll be calling out names. So when I call out names, you tag yourselves. So when we start <clears throat> tasking, maybe we should start tasking so that you remember that there are some people sleeping on the road. There are so many indigents in Nigeria that needs our help. They didn't come to us. We just want to do the needful. Even as God instructs us, Onikamos or Damewa. Your Damewa doesn't have to go to the church. A lot of people pledge it to the charity, to a lot of NGOs out there. A lot of people go themselves, you know, to give it out. And a lot of people come to people like us that are online to say, this is it. About fishing Kotobato aligning. And so far, so good. I'm sure we have um, delivered so many, you know, laudable projects that you all witness here. I don't think we are one NGO that will see people contribute to and then you not get to see the project. We even over deliver. You know, the last empowerment project we did, is one that will forever be remarkable. We can do it again and again and again, if you remember. So there are so many children without clothes. There are so many children without food. There are so many homeless people. There are so many widows. There are so many young, you know, youngsters on the road that if they are able to get one or two help from people like us, their life will not remain the same. There will not be too many rogues, ham robbers, you know, on the street of Nigeria, either in Lagos or wherever or in the East. You know, there are some people that once they have means of livelihood, you never find them going back to crime. And that is why we are begging you, we are, you know, soliciting on their behalf that let's let, allow, I mean, you and I to play our own role. It may be very little, but it goes a very long way. So, Beata Barbara, Sini Pledge, Kemi Lola, àpòrẹsì mẹ́fà yes or no àpòrẹsì mẹ́fà Kẹ́milọ́lá yes or no ṣé ká mọ ṣé ká mọ task yín bẹ́ẹ̀ ká máa call yín out ṣé ká máa call yín out we will not call out all the whole this in when I say whole this seventy and above except that they just want to do because those ones have reached pension age but with us we can do it now and bag of rice is just like fifty two thousand now. 50,000, 52,000. So you have to start pledging your donation because December àti wọlé tán. Hmm? So Kemilola, let's be tasking like that. One after the other. Ẹ máa bá mi kọ orúkọ àwọn táwọn sibe. task síbẹ̀. Ajia Mariam dà. Ajia Mariam. Five bags. Bukola Mercy. Five bags. no, fẹ́ negotiate yẹ. Orlando Moba, Five bags tàbá máa fi gbéyàn mẹ́wàá tán ó ti lọ nìyẹn ẹ máa rí you know the normal party tá máa ń ṣe fún wọn dáàdi aboríṣàdé dáàdi dáàdi no we are sparing the our daddies and our mummies you mummy akishan we will not we will not task all our mummies our you know all the grandmas in the house we are not going to be tasking you because we know you guys are pensioners We are not going to be disturbing you. It is us that should be bringing for you. Mm? So God bless you. And may the Lord, you know, continue to preserve you. Your days will be longer. So we won't, we won't disturb the whole days. Don't worry. You are our fathers. Just enjoy the show. Sit down and relax. So should I, Emma, yes, Olaide Isk. Olaide Isk. Happy, happy, um, Olaide Larini she will start tasking like that All I Ọláìdé Larry five bats ṣojú lọ ẹ jẹ́ ká máa task wọn bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan yes she's still the same one purchase fashion okay be tagging me their names now let's be calling them out now so when we call them out tag them as we are calling them out be tagging them that we are tasking them oh this is what they will bring Because small time now, they'll say, we didn't watch the show, we didn't get notification. But when you tag them, their names, they will come back to listen to it. So be, ta be tagging their names as I am mentioning them. Layo Ari, five bags. Tag her too. Tag Happy Layo Ari, five bags. Ah, kò pọ̀jù. Taba ma je five bags, ẹ̀yin 30 in the house, Last kí ló dé. Ah, fẹ́ cow. We are not giving out chicken, we are not giving out cow you see when we give them enough rice we give them enough semovita ṣé ibi tí nàìjíríà dé yìí ọmọ mi ṣé Jero see. jẹran ò sí wọn bá jájà jẹ ìrẹsì tó bá jẹ envelope ká kọ fún wọn two thousand three thousand five thousand iye tán bá lè fi rà bó bá jakute ní wọn used to Emo mọ wulẹ̀ fún wọn of chicken On lè má fẹ́ nàìjíríà ti bàdé ó ti burú kí ẹ bá mi táàgì àwọn tí mo ní ẹ máa kọ nǹkan admin help me now ẹ máa kọ orúkọ wọn síbẹ̀ ṣe rí gbogbo ẹ̀yin vendor tẹ́dẹ̀ wà lórí bíbà ìtẹ́ pé àtúráì fún yín ganan tí mo yí àmúlẹ̀ àwọn vendor ẹ̀yin tí wọ́n bá yín polówó ẹ bá mi fi ọlá ọlá sí ọmọdún ní robot five bags so Christmas giveaway give, give back to the society through our foundation ẹ ti táàgì ẹ ẹ ti bá mi táàgì Láyọ̀ Harry Láyọ̀ Harry ẹ máa kọyé nǹkan tó ta kọ sí wọn síbẹ̀ five bags wọn ẹ máa táàgì wọn ọmọ alóńgẹ five bags ẹ táàgì wọn bá ṣe ń kọ <laughs> you guys are you guys are not serious be tagging them as I am putting it I say mommy alóńgẹ mommy alóńgẹ has not reached pension yet we can see enjoy her fast fast fast fast fast ẹ mọ táàgì wọn bẹ́ẹ̀ ọlọ́ọ̀ṣíbí three bags Show me your ṣóòmù rògò lisbeth mọdébẹyà dẹkọ five bags. Eh táàgì wọn ẹ táàgì wọn bí ṣe ń Lisbeth Modebe Adeko five bags Ajia Mariam five bags Ariwola Adunni Adenike five bags ó di mélòó ṣe in case you are wondering oh at the end of the day are we gonna get like hundred bags no so what we're gonna do is for each five bags to bá extra lórí rice we're going to use the money to do semolina Gary. Ororo. You know how Cocoa Foundation does its own. Package everything that they will need and give it to them. So they will have variety. Mugari. You see, there's no point us cooking chicken, cooking rice, and serving them on that day like we used to do during Ramadan or during um, Easter. Kawa gbelo, tó bá jẹ oúnjẹ tá a sè yẹn tán, But if we give them raw rice, raw semo, raw gari, ẹ gàrí Ororo, sachet maggi ó ní wọ́n ṣe máa ń ṣe ń sìn noodles ẹ sí so that's what we're gonna do for those of you that will be donating it that's our paypal ẹ bá mi pin paypal àti ẹ bá mi pin paypal pẹ̀lú can you please pin my our paypal someone should type it in for us please i beg you paypal àti account our charity account and please nobody should go don't go and pay in the account the um, my own account you know the charity account i pinned all the details you know as a topic yeah on the on this very live chat so emma bawa shesibe lokwa gaba no Tolu lokwa gaba will do ten bags you should know i will do ten bags in fact some people has given us three three bags two bags you know but we still have to be calling attention of the people that we know that can do this for us. You know them. Some of them are on straight from the heart. Call them out for us. You know them. Call them out for us. Tag them with the numbers of bags that we are expecting them. Each bag costs, uh, thank you. Some people are actually messaging us, even though we didn't call them out. You know, some people are using fake profile. We don't know them. But thank you very much, ma. So we received this from you. God bless you very much, too. Thank you. So we got one. We, we didn't call out the person's name, but they just messaged me that five bags. So you asked me, How do you give us the five bags? Is either you send it to us through our PayPal or you put it in the Abike Jagaban Helping Hands Foundation. Um, admin, can you please help me to pin the the um, account details? Put it in the Abike Jagaban Helping Hands Foundation. Alternatively, if you want to give us, you can even just call us and say, okay, I'm not doing five bags. Where can I deliver 10 bags? You see, it doesn't even have to be money. You can just say, okay, AJ, I want to send you 10 bags of rice. Make sure that it is very good food. We don't want expired food. We don't want to get in trouble with anybody. We have to work within the NAFDAC regulations. So please, that's why I don't like to take anything food from people. You know, it can be dangerous with all this set of wicked people online. They can poison people's food. If you look at the kind of wickedness they exhibit, they can actually poison people. So, Ọlọ́run má jẹ́ ká pàdé irú So, Emma má bá wa táàgì wọn ní ẹyọ kọ̀ọ̀kan, ẹyọ kọ̀ọ̀kan bá a ṣe ń admin Anti Tutu Tutu Anti Tutu Ọ̀ṣun Badmos, five bags bó ti jẹ́ àǹtí Bùnmi ọmọ buwa five bags You are not tagging them now I can't see you tagging them are you not typing their name in buy five five bags yes that's our alata ọ̀rọ̀ Olúwa ju you you have performed now ṣe three bags ṣe kàwọ ṣe fún yín five bags you have to we are going to throw Christmas party giveaway for the less privileged you know this is the yearly norm for us here and we cannot afford to skip it this year this is one of the worst year ever because I don't know what is happening in Nigeria anymore the price inflation is just crazy and I still wonder how the masses are surviving we are still waiting upon our president, you know, to perform, you know what we mean, very well. Àwọn ni ká ṣe ní sùúrù pé gbogbo ẹ̀ máa dà. Abike Jagaban. Okay, whoever the admin is, you two, you can type in the account. Can you please type in the details so that we can pin it? So bá ṣe ń dárúkọ wọn yẹn, ẹ má gbàgbé ẹ Leleyoeyo. When we mention their names like that, just tag them. We'll be tasking them. Hmm? We don't have to be shy. We'll be tasking them. Now we have people that are more than able to do it. Hmm? So let's do it. Be tagging them. Be tagging them. Inú ẹ̀ làdúrà wa bẹ́ ṣe ń ṣe báyìí. Ọ̀nà yín máa máa là sí. Àṣírí yín máa máa bò. Ojú ò ní five bags uh, Mommy Olabisi Babintin, five bags. Are you not tagging their name? When you tag their name, come and tell them, we are tasking you five bags of rice for this year giveaway for Christmas. Mommy Olabisi Babintin, put it there. I didn't even see you pin, uh, right, tag Adia Miriam. Ẹ mọ táàgì wọn lẹ́yọ kọ̀ọ̀kan. K-Bomba. Uh, that one is another. <laughs> Kí ló ń half for you. Orlando Say Semelo wa 13. <laughs> Orlando, don't be silly. Just give us our five back, JJ. <laughs> You are a man in the house. You don't have a choice. Give us a hair. about a type nick Nike Miracle Badmus five bag. To ẹ̀ la for ń fún wọn ní time. It, it, it, it, it's, it's the last day of November. So we, we, I mean, we are giving them time, and we'll be talking about this for long. And they all know that we do this every year anyway. So if they don't get to see the chart, that is why we are tagging them now. We are tagging them. So when we tag them, they get to see the show later. When you call out their names and, you know, they get to see the tags, they wonder what is happening. Just tell them we are planning our Christmas giveaway, end of the year giveaway to the less privileged. and we all have to support as we used to do. So in case they don't get to see it, you just tag them. Go and give them the news at home. Go and give them the news. All the people that we used to do brand ambassador for in this team, they should be pledging every year without us asking themselves. All the people that gained from this team, they should be tag they should they should be, you know, sending it without us asking ẹ mọ̀ ẹ máa kàn máa fi kọrin bẹ́rù bá mọ́nú ro ni adúpẹ́ bẹ́rù bá mọ́nú ro ni adúpẹ́ bàbá ẹ ṣé ẹ ṣé ẹ ṣé bẹ́rù bá mọ́nú ro ni adúpẹ́ tóra àmọ́nú ro la ṣe ń dúpẹ́ tá a bá mọ́nú ro nǹkan you don't you see the joy on those children's faces when we go there. We lead and others follow. The things that we do are the things that a whole lot of people are copying now. And when they copy it, it says, okay, but do we have to stop? Because some people are, we are not in competition with anyone. But remember, there are some, you know, families that are always looking onto us when it is this time of the year. They will even be peeping through the window. Ah, worry, wọ́n máa ń rántí wa wọ́n máa rántí wa ẹ jẹ́ ká sì máa wò so account yẹn láti pin síbẹ̀ yẹn Nigerian account ni ẹ lè sanwó sínú FCMB account Abike Jagaban Helping Hand Foundation and um, the account is five one zero seven six zero zero zero one seven FCMB AJHHF and we also have this um, admin that typed that, the admin that typed that um, email, you need to correct it because it all have to come in small cap. So, um, it's bookings dot in small cap, not the way they type it out, bookings dot ajhhf at gmail.com and the account number where we operate in the region of Africa is um, 510 seven six zero zero zero one wa ṣàánú fáwọn tí wọn ò rí jẹ tí wọn ò mu ní bá a bá tún rá àwọn ẹlòmíì tá a bá tún rí pé lílò wọn ó tún kọjá oúnjẹ bọ́lọ́n bá wa àtún fún wọn. we pick a few projects and then a fi dúpẹ́ fọlọ́n just to round up the year pé àwa láàyè àwa wà láàyè a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ a ọpẹ́ ló yẹ àwa wà láàyè àwa wà láàyè ẹ mọ iye èèyàn tó ti kú níyà yìí ni ẹ mọ Ọlọ́run ò ní jẹ́ kẹ́ mọ̀ bá a bá ara aṣọ làáfíà bá wà la máa rárá wọ̀ ọ́ bá a bá ra góòdì bẹ́ẹ̀ mi bá wà la máa rẹ́ mi lò bẹ́ẹ̀ bá kọ́lé alájà mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bọ́lọ́n bá fún yín lẹ́mìí gígùn òun náà lè máa máa rí iṣẹ́ owó ṣe débi pé ẹ máa máa fi ṣe fandafanda tí èèyàn bá wá ṣiṣẹ́ owó yẹn tán bá bá mú díẹ̀ ń bẹ padà pé ọlọ́run ṣètò kà mí yẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń faṣẹ́ wọ́n ra góòlù wọ́n kọ́lé wọ́n ra mọ́tò wọ́n bímọ jọ wọ́n sin bímọ lẹ́ni àfihàn wọn fi ń dúpẹ́ ni gbogbo bàbá èmi tiẹ̀ máa ń dúpẹ́ ṣé èmi yìí inú gbogbo èèyàn <laughs> ọlọ́run máa ń dúpẹ́ gan adé ọ́n lè tẹ́bá gbọ́ i dey feel myself i dey feel myself o Eva. o burúkú burúkú mo ṣe máa ń fakọ́ sí mẹ́rin ah mo máa ń fakọ́ sí o ẹ gbọ́dọ̀ ẹ máa ń sọ̀rọ̀ mi ni wọ́n máa sọ báyìí bí ẹni pé kí ló tó kíyàn máa lọ áfítà ẹni tẹ́ máa ń rò pọ́ lọ́run òṣèdá ẹ̀ dáadáa pọ̀ wẹ́ẹ̀ tẹ̀nu ọlọ́run ti gbà sí mi lọ́wọ́ àwọn ọ̀tá ó ti gbá èròjà ìráyè lé wọn lọ́wọ́ anyway aunty Kuba Adelaja ẹ ti pọ̀ jù nínú tíìmù yìí ju pé tán bá sọ pé even three three bags because some of you may not even get to see the chat till the Christmas is over that is why we are calling the ones that are available we are calling the ones that are available because we, some of them may not even come on live Boya share Boya nǹkan kan they may get you know they may not get to see this chat till next year but when you call them out you tag them and you know someone somewhere that has their number says ah wọn ti pè yín you know team wow. o she normal. ṣe she normal for lọ ṣe nọ́mà fún yàyé o so ẹ she normal. I'm o a máa táàsì yín eh ẹ no i pé ye ló fàyè yẹ wá ohun fi bú làwọn ń ṣe lójú yín kí ló dé tẹ̀yìn fẹ́ stop wọ́n pè yín ní bẹ́gibẹ́gi wọn ò rí gbogbo nǹkan tí àwa rí mọ́ wọn wọn ò rí má wà ìjọ wo láti raise fund bíbá gbẹ̀yìn for anything when last have we but today I proudly coming out to beg for hands every now and then and then some of you that used to be of you know of of um, great help to the less privileged you just suddenly stopped. when they that were abusing you, you know, falsely, when they have not even stopped begging for hands in a single day. So what do you think is happening there? And you just want to stop what you've been doing over the years? Oh, come on. Mo suffering? sọ fún pé ló máa yọrí sí èyí tá a ti bẹ̀rẹ̀ ò bàjẹ́ èyí tá a lérò láti jẹ́ kó gbòòrò jù báyìí lọ èṣù onídàárò kò mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ ara yín. This is what we have been doing over the years. This is what we are known to do. So with or without some people, we are going to continue. So ẹ jẹ́ ẹ jẹ́ kí a máa ṣe bá ṣe ń ṣe lọ láti ilẹ̀ tó ti yé yín. I saw something that is making me to laugh, so don't mind me. <laughs> Okay, so who else are we calling now? Ẹ ti pọ̀ jù mí, àti ẹ̀ ti pé, àti pé, mélòó ní láti pé? Ẹ jẹ́ mi kó wọ Frank Bale. o lè escape o. Ah, Frank Balẹ̀, you cannot escape. Ah, you cannot escape. Ohun tó máa wọ̀n escape, wọ́n no lè escape five bags. Ah, ah. ẹ̀yin kan wà táwọn pé ẹ ṣì máa ná èló ni mẹ́ta òkè méjì ó wà ẹ fi sí bẹbẹ but we dey call una out we go dey call una out ẹ gbàgbé ogun yóò lè mú mi a máa máa ni calling out yín ni ẹ jọ àwọn olóṣèkù náà wọ́n sì pọ̀ ìbò láti rúkà yàtọ̀ ayọ̀ arúnà five bags rúkà five bags. sister eh, chikaudu five bags regular lẹ́yìn yẹn ah ah àyín kan wà ní orí mi lẹ́wà mo sì lè dákẹ́ báyìí bọ́ yín kan lù yín out ah ah inú orí mi lẹ́yìn yẹn ń sùn sílẹ̀ ń jí sí i don tey for here Fọláṣadé Adédèyẹ náà five bags ah ah gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ part of this team tẹ́ ẹ̀yin tẹ́ kan wà ń bẹ̀ tẹ́ pé òwò lẹ́yìn tí ẹ ń ṣe tí àwọn ọmọ ẹgbẹ́ sì ń sọpọ́tì yín tán sọpọ́tì yín ẹ mọ́ give back yá àti ẹ̀ nídìí láti béèrè ṣé wọn lọ́dọ̀ five bags ẹ yé ṣe báyìí ẹ yé ṣe báyìí gbogbo gbàlà wa ń ṣe torí ajó lórí ẹ̀dá ẹ̀dá gbogbo gbàlà wa ń ṣe àìmọye tán máa pè wá tẹ́ pé a ní pè yín sí ṣẹ́ rẹ pé bá a ṣe dákẹ́ náà láti jọjọ́ bẹ́ẹ̀ la ṣe pírójẹ́kìtì àbá ó yẹ kẹ́ kí wa kẹ́yìn wa o gbogbo gbàtàn gbé wa lọ kóòtù náà àbọ̀ síbí by sísà gbangba o gbogbo ìgbà tó parọ́ mọ́ wa tí wọ́n rògbò wa ṣe ṣe bíbẹ̀ là náwó of course à náwó a kò wá pariwo síta ń bèbà ẹ̀ ni ó dẹ̀ nídìí so tó bá di pé eléyìíká kò tún give away ni ah, make your presence felt. Fọlákẹ́ Oyèrìndé Oyèkókun jẹ́ ká fún Fọlákẹ́ three bags bẹ́ẹ̀ bẹ́ẹ̀. And then the àdẹ̀lẹ̀ if you know, fi five bags be ten bags only. You wọlé ìpadà the Williams in kó gbé ìtamọ̀ sáìtì online don't turn your back to us so. you think we don't know you A mobile, ọmọbọlá mobile only five bags all of you that do watch gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ ta sí mọ́ ń rí yín ọlá akínyẹmí náà tag, mọ̀ táàgì gbogbo quarter, pátápátá mi rí yín kẹtí ìtàgé wọn ṣé jàre ìpadàbọ̀ If Adams thank you so in case you are just joining and you are wondering what this five bag of one big derica of rice from myself to yourself and yourself to yourself by yourself <laughs> kí ló jẹ́ one big derica Kẹ́mi Lọ́lá there's nothing like one big derica come on <laughs> ike ọ̀dà ń kọ́ um okay. Wow. Hmm. Now, wow. We know all of you. Ẹ yi rò a yín o ẹ̀yin ọmọ ẹgbẹ́ àwámọ̀ yín àdẹ́yìn mọ́ o gbogbo ẹ̀yin tẹ̀gbọ́pà ń ṣe charity tẹ̀ ń wá dodge gbogbo yín lẹ̀ ó contribute ẹ dà hmm, ẹ dà lè Mercy Scott nǹkan ẹ bá ń Mercy Scott náà olúwájú ẹ gbogbo ẹ̀yin tẹ́ lọ dá blọ́ọ̀gì lẹ̀ lábẹ́ wa pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tẹ́ ti jọmọ ẹgbẹ́ tẹ́ ti monetize give back to the society ṣé bẹ́ẹ̀ lówó ń bẹ̀ ṣe bí wọ́n support cause. yín wọ́n sì build yín inú tíìmù yìí ẹ sì kọ́ àwọn ọmọ ẹgbẹ́ ẹ sì fi kí ló dé tẹ̀lé give back ọlọ́mọ nọ́mbà lé gbogbo yín àmọ́ àwọn ọmọ ẹgbẹ́ tó kọ ẹnìwẹ̀ jẹ́ ká <laughs> how many more to go thank you Kẹ́milọ́lá. Kemilola, I saw your message. Emma, máa ṣe normal. Thank you so very much. Ẹ jẹ́ Thank you very much. Ẹ ṣé gidi gan ni. Wọ́n pọ̀ tó ti ń jù sí wa jù sí wa bẹ́ẹ̀ negotiable. Where we say five bags, ẹlòmíì á sì mú àpò rẹ̀. It's not forcefully. So now jokes apart. Ìgbà míì wà tẹ́ pé àwa ò mú àpò yín ẹ̀yin mú àpò ara yín. Bó bá jẹ́ pé àpò ẹyọ kan tó bá jẹ́ pé àpò méjì tó bá jẹ́ pé mẹ́ta tó bá jẹ́ pé none ni just do as your mind direct you we are not forcing it you know akọrin bára wa ṣèṣeré ni àmọ́ àwọn tó jẹ́ pé bá àdárúkọ wọn síta wọ́n lè lọ kó twenty síbẹ̀ pledge tí wọ́n nìyẹn àmọ́ àwọn tó pé bá àdárúkọ wọn wọ́n lè kó síta wọ́n sì lè mọ́ kó síta bọ̀ síbẹ̀ ẹ jẹ́ ká kọ́ lu yẹn how to tasking ni tasking within ourselves èèyàn fi agídí fúnyàn ní nǹkan gbágbára ẹ bá gbé ni bàbá rẹ ò bá gbé negotiate jẹ́jẹ́ ìyá wa one ìyá wa two ìyá wa thirty meanwhile gbogbo empowerment program wa náà ṣì wà àwọ ní godmother wa àti ní godfather bí ọlọ́run nìkan ni godfather wa òun nìkan dẹ̀ ní godmother wa òun nìkan dẹ̀ la gbójúlé òun nìkan làwa yóò sì mọ gbójúlé àní dẹ̀ ní mother, àti godfather bíbá àwa ara wa ti tóra wa god children god member you know we god ourselves by ourselves you know by ourselves in ourselves ó ti yé yín. Thank you, Chika Odu. Ah, you, you are a confirmed. You are a bona fide member. We know all of you bona fide member of this team ẹ yára àwọn orúkọ yẹn lọ ṣé ti bá mi táàgì ariwo ariwo ariwoọlá adẹnìkẹ ẹ ti bá mi táàgì bukki mercy ó ti kàn àwọn mi kankan kankan ẹ mọ jẹ kàn escape ẹ máa rán mi lórúkọ orúkọ wọn hmm, iye mi gbọ́dọ̀ sọ it is ó ti dé tasking level because we don't get to see when they don't come on time at least someone somewhere we tell them we call them out Adeola Bikola Mercy I can see you are watching You online you we have called you out so all of you should not just come and be people. that what are they tagging you for ẹ wá do lójú window ẹ wọlé ẹ wọlé kẹjọ kò lù wá mèrè ọkàn yín mo ní lọlá kẹhìndé i can see all of you washing. i will be calling you out as you are washing. so enter sit down ẹ carry street ẹ jókòó Shola davis five bags ah, ọlọdún lójú window ní ṣá nígbà tẹ call wọn out tọ wọn wá wọlé wá kí nìyẹn wá ń ṣó adéọlá is washing kò join is washing all around yọjú wọ́n fẹ́ mú òdì tẹ̀ ṣe ń tàgì wọn bí ṣe máa káàṣì wọn nìyẹn o àwọn tó ń wọ́ṣì yẹn bá ṣe máa mú wọn nìyẹn bí tó ń ra dọ́ọ̀jì sí onílọ́lá kẹ́hìndé and sixty eight dollars washing very good ẹ mọ́ tàgì wọn continue to tag them continue to tag them ṣẹ́ẹ̀rì ẹ má wà carry the way mostly àwa tá a wà ní diaspora àwa la máa ń pọ̀jù nínú ṣó ti yé yín <laughs> bẹ́ẹ̀ ni ẹ má bá mi fi. ẹ bá bá mi you have done it before you can do it again and we didn't go this route we didn't have to call out anybody and you know um, task them but this time around we have to task because they are reporting our page vigorously and a lot of people don't get to see notifications when we come out so we don't have a choice but to tag the people that we need their attentions here So, okay, okay, because Christmas is today. And let me tell you, the more we leave it, the more expensive it's going to be. By the time Christmas is closer now, bag it and ń sọ yìí wọ́n lè tà ní sixty thousand torí nàìjíríà ò yé wa mọ́ àmọ́ bí pálí ẹja tá a máa ń dín tẹ́lẹ̀ tá a we buy it for thirteen thousand tá a bá ní chicken àtẹran ẹ mọ̀ pa máa ń pa most times for christmas and we also do toy gift giveaway but i told myself this year a nídìí gbogbo toy giveaway yẹn kí nìdí ni pé ọmọṣọ ti jẹun lókù ní nàìjíríà àti kò sí ọmọṣọ tí yó débi pé wọn aṣẹkù toy it's so sad but it is what it is so wọn bá ti jẹun tínú ti kún ẹ jọ ẹ bá mi táàgì mọrọlá kẹmi sọyà olú ẹ bá mi táàgì deborah joyè deborah joyè five bags mọrọlá kẹmi sọyà olú five bags ọlọ́run mọ̀ fún wọn mi lórúkọ wọn rántí báwọn díẹ̀díẹ̀ àwọn yẹn wá sínú orí mi ní lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀ lè escape ẹ lè escape ẹ bá mi táàgì Mercy Scott náà ẹ máa bá ń táàgì wọn lẹ àwọn kan wà wọn lè escape bí n ṣe jókòó iná ni ó mọ àwọn àjòyìn àwọn travelling ní ẹwà wọn mọ settling ẹ down sínú brain mi àwọn sì mọ announce ẹ yeah yeah we can okay don't worry i'm i'm a rántí ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ẹ̀yẹ ṣáà máa kọ́ ẹ bá bá ń kọ́ bọ́n ṣe ń wá pé ah, ah àsìkò yẹn ti tó we have to give back to the society ó kéré kò kéré ẹmọ mi wà lórí títì wọn ò ríran débi pé wọ́n tiẹ̀ mọ ọmọ ibi tó máa yí sí fún jíjẹ bẹ́ẹ̀mi àti yín tá a bá pawọ́pọ̀ kakọ̀ ṣe wọ̀n táwa lè ṣe gẹ́gẹ́ bí charity organization wa rè àwa la it is affiliated to the no cyberbullying team we created that NGO under this very team it is associated to a whole lot of people we all started it together àánú ojú èmi àtẹ̀yin la fi bẹ̀rẹ̀ àtàwọn tá a ṣàánú lórí Facebook náà lọ́dún náà lọ́hùn tá a fi débi tá a dé lé ni so why are we gonna stop ìka ọ̀dọ́gba náà kò dẹ́n ṣojoojúmọ́ lọ́dún àmọ́ ànítàwà bá ṣe ń dúpẹ́ pa fẹ́ mu kóòkì ààrẹ mu chicken and chips mo jẹ lọ́sàn-án gẹ́gẹ́ bí ṣe sọ fún yín ẹ̀jẹ̀ ìwòye tó kù ń bẹ̀rẹ̀ yóò tiẹ̀ ti tutù. máa gẹ̀ẹ́sìn lọ lọ lára rẹ̀ gbogbo ayé ń gé ọ̀sẹ̀lá ṣẹ̀rì. oúnjẹ yìí mo jẹ kù ni mo sì ti yó bẹ́ẹ̀ bá gbé báyìí fún ẹmọ ẹlòmíì bó ṣe kéré yìí tí wọ́n bá gìrì mọ́ lójú yín tí fámílì ọmọ bíi mẹ́ta tán pín ẹyọ ṣíkì nǹkan báyìí ẹ máa rí bọ́n ṣe máa já mọ́ra wọn lọ́wọ́ tán kọ́kọ́ pín jẹ Eh? ẹ mọ̀ ń gbà yẹn pé iyàn wà ní ìlú ṣíkìnì wíńgì yẹyọ kan ni o wọ́n lè fọwọ́ já kélekèle pé wọn náà kọ gédé ẹ̀jẹ̀ káwọn kàn ní taste of chicken káwọn kàn ní káwọn náà fẹnu jẹ chicken òun sì lèèyàn kan jẹ kù tí n sì jẹ mọ́ yìí pẹ̀lú chips so mo fẹ́ kẹ́ mọ̀ pé iyàn mú iyàn mú ní ìlú tó bá níyàn mú iyàn mú ní nàìjíríà mo máa ń fẹ́ láti máa gbé bẹ̀. Hmm? so it is our own little way of alleviating poverty tí government you bá ní and now when èèyàn kò wà lójú wa ni pé tèmi dear, yín ta bá ṣe díẹ̀díẹ̀ do your best and leave the rest somebody else will pick it from there again and someone from where we you know from where we stop will pick it from there we are picking it from where someone stopped as well so kò sí big deal we cannot we can't, we can't, we can't bear the weight of gbogbo ìṣòro àti wàhálà nàìjà but wọn bá díẹ̀ díẹ̀ tọ́lọ́ bá kọ́ fi sẹ́mi àti yín lọ́kàn pé ẹ jẹ́ káwa náà tiẹ̀ kọ́ ṣe díẹ̀ díẹ̀ títí wa kúrò ń bẹ̀ no let's do it hmm? ọlọ́run adé pèsè kíyàn dẹ́ máa ṣàló máa ń lànà kòyàn ni ó máa jẹ́ kíyàn rí àánú gbà àánú lọ́tún àánú lọ́sìn you know when you give you receive me i don't think twice before i give and i don't think there's anything i cannot give orí ló yọ mí bí ẹ bá ṣe pé eléyìí ṣe dìtáṣì ni mo lè give way out